àkọlé àwọn nǹkan tó máa ń ba àlùwàlá jẹ́. àdéhìí ó wá látọ̀dọ̀ ìyá ńlá wa Ummu Abdillah Siddiqatu bintu Siddiq radiyallahu anha. wọ́n ní إن النبي صلى الله عليه وآله وسلم قبل báwọn ní sẹ́ẹ̀ bí ànábì wa kí àti ọlọ́run bá kó máa bá wọn wọ́n fẹnu konu pẹ̀lú ọ̀kan nínú àwọn ìyàwó wọn. ثم خرج إلى الصلاة lẹ́yìn náà ànábì wa jáde lọ kírun walam yatawadda wọn ò tún àlùwàlá ṣe. أخرجه أحمد إمام أهل السنة أحمد بن حنبل أو نوقع بأوره إيجاد وضعفه البخاري شما الإمام البخاري رحمه الله واني حديث يباي قل لنا تبوا قل أقولكم ẹni tí ìgbàwọ̀rọ̀ yìí kó sínú nǹkan kan ni tó ti pé àti márù kò lè ṣeé àfi gbọ́wọ́ ọrú ẹni tó nítorí pé wa sallallahu alaihi wa sallam àwọn ni wọn kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn ni wọn fi tọ́tọ́ hàn wá yàtọ̀ sí ti o ó jìnnà kíkà wa wa wọn ò ọ̀tọ̀ torí ẹ̀ka nàbí fẹnu kunu pẹ̀lú ìyàwó wọn níbi tí ará àta tí ó ti rí wọn ó jìnnà nítorí anabi onítìjú ni wọn wọn kì í sáláì nítìjú eléyìí ló fà á ló al èyí tẹ́sán islam mú ẹ̀kọ́ tí yẹn máa lò láwùjọ. والمرأة وإن كانت زوجة لك إلا أنه من سوء الأدب أن تقبلها في مرأة من الناس obìnrin ọba àjẹyàwó rẹ̀ wọn bẹnu kó yàn lẹ́kọ̀ọ́ kọjá kó yàn fẹnu konu pẹ̀lú ìyàwó yẹn níbi táwọn èèyàn ti rí eléyìí takò ẹ̀kọ́ ètò ìsìlámù mu wa torí rẹ ẹ ní rí pẹlúmi lọgbà dé tiwa ọfẹsẹ rin lẹ kọfẹsẹ rin lẹ ẹ ní rí pẹlúmi lọgbà wa àti ntọ́júbá tó bá jọ bẹ́ẹ̀ àyàfi kọjá pọ̀ kan nínú àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. torí ẹ ló ti jẹ́ pé ní nǹkan bí oṣù mélòó kan sẹ́yìn oṣù méjì mẹ́ta sẹ́yìn ní Dubai ní Imaratil Arabiyatil Muttahida wọ́n mú ọkùnrin kan obìnrin kan àwọn ọmọ Britain ọkọ àtìyàwó ni wọ́n pera wọn ṣùgbọ́n tí wọ́n mú wọn fún ni pé wọ́n ń kíìsì ara wọn lójú àwọn èèyàn. ibi tí wọ́n lọ láti lọ mu tíì láti lọ mu ṣáì so wọn ń kìsì ara wọn bẹ wọn ti dọdá ara nù ẹnìkan akékin ní bẹ́ẹ̀ bí ìyàwó rẹ̀ ní kí ni òsín bẹ́ẹ̀ tó bá láì lójútì tẹ́lẹ̀ yà fi hàn wá wípé ń bẹ nínú al-adab al-ijtima'iyya kọ́mọ́ máa dì má ìyàwó rẹ̀ lójú àwọn èèyàn kọ́mọ́ máa fẹnu kó lẹ́nu lójú àwọn èèyàn tọba ṣe bẹ́ẹ̀ wọ́n túmọ̀ sí pọ̀ lẹ́kọ̀ọ́ a sì mọ̀ yín pé torí ẹni tí ọba ní lẹ́kọ̀ọ́ náà wọ́n ti ṣe àwọn òfin ìbáwí. sikun anabi sallallahu alayhi wa alihi wa sallam qabbala ba'da nisa'ihi ó ń bẹ nú ẹ̀kọ́ wípé ntí àìmọ̀ nípa ata ní pàtó rẹ̀ kò pé ká má mọ̀ ìdájọ́ pàtó tí ń bẹ nínú rẹ̀ tí máa ń bẹ kọ̀tọ́ ká dárúkọ ẹni pàtó tí nǹkan náà ṣẹlẹ̀ sí. àmọ́ talẹ́ni náà gangan tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí kò pé ká má mọ ìdájọ́ tọrọ mà torí rẹ̀ á nídìí láti dárúkọ ẹni tó jẹ mọ́ eléyìí ń bẹ ẹnu ẹ̀kọ́ nísìkọ̀sọ́ yìí pé anabi sallallahu alaihi wa sallam wọ́n fẹnu kunu pẹ̀lú Hafsa wọ́n fẹnu kunu pẹ̀lú ẹ̀ wọ́n ti pè Zainab wọ́n kunu pẹ̀lú òun kàlà wọn sọ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ẹ̀kọ́ tó ga ni bí anabi sallallahu alaihi wasallam wọn fẹnu kónú pẹ̀lú ọ̀kan nínú àwọn àyàwó wọn nítorí pé ìdájọ́ tó wà ń bẹ ọ̀rọ̀ mọ́ ẹ̀tọ́ àti fẹnukonu pẹ̀lú ìyàwó ẹni má tún àlọ aláṣẹ gbogbo ẹni tó bá ti fẹnukò nínú àwọn ìyàwó wọn obìnrin náà gbogbo wọn tẹ́lẹ̀ ìfihàn wa pé ntí àbá bùkátà ká mà nípa orúkọ ẹni tó ṣẹlẹ̀ sí nítorí pé kò ní ti pẹ̀lú ìdájọ́ táwa fẹ́ mọ̀ á nídìí láti máa ṣèbéèrè kan tí ò nídìí ike ta ló wá ṣẹlẹ̀ sínú àwọn ìyàwó rẹ̀ náà rí bí àwọn ìbéèrè tí ò nídìí táwọn èèyàn máa béèrè ńgbà míyàn èèyàn kàn fi gbogbo ọ̀sẹ̀ láìpọ̀ nínú ẹgbàá ọ̀rọ̀ kan tó tún wá fún àdéhìí Aisha radiyallahu anha wọ́n sọ ìṣẹ̀lẹ̀ yìí fún ibn Zubair Urwa ibn Zubair ẹ̀yin sì máa bí Urwa ibn Zubair ti ṣe jẹ́ sí Aisha bóòlù ọjọ́ sí náà ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ Asma'u Asma'u òun ló bí ta ni Urwa ṣé Urwa. tó wọlé wá Aisha àbí ò wọlé wá Abdullahi bin Zubair sọ́nà lè wọlé wá bá àbí ò wọlé wá bá nítorí pé ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ni àbúrò yẹni ìyẹni náà ni wọlọkàn mà tó ti jẹ́ àbúrò náà torí pé àmú rọ́júlì sínú àbí ọ̀nkú èèyàn bíi bàbá èèyàn bẹ́ẹ̀ ló wà nù àbí ọ̀nkú èèyàn bíi bàbá èèyàn náà àbí òye wa tí bàbá bá kú ńkọ́ bàbá Aisha ọlọ́bìnrin lọ́dọ̀ rẹ̀ torí pé bíi màmá rẹ̀ náà lọ jẹ́ torí àbúrò màmá rẹ̀ tọ́. So, eléyìí ọrùn àwọn akọ yìí pé yà á kọ́ ọ̀lẹ̀ sí àbúrò yá mi tálóbìnrin náà bá tálóbìnrin náà bá jẹ́ sí ìbá sẹ̀yìn lọ́rọ̀ kó yé sẹ́wọ̀n kó gbogbo ibi tọ́dọ̀ bá ti wà béèrè ọ̀run arú oríṣi kan náà ni pé tani ọba jẹ́ sí ìbá sẹ̀yìn Aisha radiyallahu anha wọn sọ pé èmi náà ni fẹ́ yé wọn kàn rẹ̀ nìyí so ẹ̀rín tí wọ́n rí yẹn àwọn olùmọ̀ọ́ pé àmì nípa àwọn náà sẹ́sórí pé ẹ̀kọ́ yẹn ti ga jù kó lọ́ọ́ dáhùn obìnrin tiwa náà lẹ́kọ̀ọ́ kó lọ́ọ́ má ti wọn lólódo kalẹ̀ so ẹ̀rí pé ó kọ́kọ́ sọ pé ọ̀kan náà àwọn ìyàwó rẹ̀ fa ìgbà tí wọ́n ti wá béèrè ìpè tani ọba tó jẹ́ tèbá sẹ́yìn wọ́n kàn smile ni wọ́n rẹ́rìn-ín músẹ́ tọ́ àwọn ìpè yá torí pé àwọn ni bóyá ó rò pé àwọn lànàbì fẹ́ràn jù táwa ni ò bá tún jẹ́ tí ò bá já wọn nígbà tó ti ti pé kìí sà wọn. ó rò pé ó yé ó sì lè jẹ́ pé wọ́n rẹ́rìn-ín mú sẹ́pẹ́ tọ́ kó nǹkan lẹ́yìn ká máa fẹ́ mà àbí òye tó gbogbo ẹ ló lè possibility rẹ wà. sọ eléyìí ọjọ́ báyìí tẹ́ bá wo àdìsí wọn ní ó fi ẹnu kónú pẹ̀lú ọ̀kan nínú àwọn ìyàwó lédè lárúbáwá àwọn ẹ̀dọ́ sọ pé bá a bọ̀ ẹni sọ pápá kan nínú àwọn apá kan àwọn mélòó wa nù tó yé wa àbá àbúlédè lárúbáwá láti ẹyọ kan títí lọ síwájú ni tó èyí tó wá mú bí ìníkà sọ pé kíni ó fẹnu konu pẹ̀lú ẹnìkan nínú àwọn ìyàwó rẹ̀ torí délé ìgbà tí àìsàn wa sọ pé tó ń mọ kárajà ìlọsọ̀rà lẹ́yìn náà lọ́wọ́ á jáde lọ kírun ọfẹnukunu pẹ̀lú ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ ọ̀rọ̀ kan bẹ tán ti parẹ́ mbẹ o àmọ́ ńgbà tó ti kó ti yé òní ìdìbò wọn sọ kí lọ́rọ̀ náà aha aha ó fẹnukunu pẹ̀lú ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ nígbà tó jẹ́ni tó ti lálùwàlà tó eléyìí wọn nídìí kan sọ nítorí pé kí ni al-ma'lumu kal-madhkur nígbà tí wọ́n jẹ́ni tó ti lálùwàlà. lẹ́yìn náà ni wọ́n wá jáde wọ́n wá jáde láti lọ kírun mi yá sọ́wọ́ wá wọn tún àlọ́ àlá wọn sí. lẹ́yìn ìgbà tó ti lálù àlá tí wọ́n sọ tó ti yé yẹn ìní al ibn Hajar rahimahullah ìní wọ́n wò ń bẹ̀ yẹn tí fi ń ṣe kí ni tàbí kí ló dé eléyìí bàlù alájẹ báwo lẹ fi wá mú alábẹ́ntì máa bàlù alájẹ wọ́n fẹ́ fi hàn wá pé ó ń bẹ nínú àwọn olùmọ̀ àwọn ẹni tí wọ́n ka ká fọwọ́ kan obìnrin fún kankan nínú tí máa bàlù alájẹ wọ́n á fẹ́ fi ẹ̀rí yìí fi ṣàlàyé pé fífọwọ́ kan obìnrin kìí ṣe kí ni kìí bàlù alájẹ ṣùgbọ́n àdìsí yìí báyìí alimami ahmed rahimahullah wọn náà ni wọ́n gbé jáde gbogbo ìgbà tó máa ti sọ fún wa pé ìmáàmù ahmed ló gbé jáde àwa ti mọnu tíra òní ọ̀jẹ̀ musnad al-imami ahmed so wọn á ní ìmáàmù bukhari rahimahullah àwọn sọ pé dọ̀ọ̀ìfù àwọn sọ pé dọ̀ọ̀ìfù nítorí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mà kíkọ́ alimami bukhari rahimahullah wọ́n ní àwọn tíra rẹpẹtẹ wọ́n ní àwọn tíra rẹpẹtẹ nínú àwọn tíra wọn òun náà ní sahih al-bukhari nínú tírà wọn òun náà ní juz'u khalqu af'al al-ibad nínú tírà wọn òun náà ní juz'u raf'i al-yaday nínú tírà wọn òun náà ní at-tarikh al-kabir nínú tírà wọn náà tún ní at-tarikh as-saghir nínú at-tarikh al-kabir was-saghir yẹn al-imam al wọn mọ sọ fún wa nípa biography àwọn èèyàn kọ̀ọ̀kan tẹ́lẹ̀ wá dórí ẹnìkan lápèjúwe wọ́n lè gbọ́ gba àdéhìí púpọ̀ wá gbogbo àdìsí rẹ̀ ló sì wà sọ́hì nínú àwọn àpèjú àwọn àdìsí rẹ̀ ni àbí òye wa sẹ̀ǹkítà àbá ti rí mbẹ́ àìpé ìmáàmù Bukhari ọ̀gbà àdìsí jáde ṣùgbọ́n wọ́n sọ pé hadithun sọ́hì tẹ́ bá fẹ́ mọ ibi ẹ lọ wo at-Tarikhul so ibòmí wọn sọ pé lágbájá o àdìsí mẹ́ta péré láàmú kó gbà wá rí gbogbo àdìsí mẹ́tẹ̀ẹ̀ta sì ni dọ̀ọ́ìf àwọn àdìsí yẹn ní tó ṣe ṣe kọjá pé nuru rẹ̀ ló ti wà. bákan náà alimami Tirmidhi rahimahullah ọmọ kí ó lọ jẹ́ sí imaamu Bukhari imaamu Tirmidhi wa ní tírà kan wọ́n ń pè ní kíni ilalu Tirmidhi ilal at-Tirmidhi nínú àwọn tírà yẹn wọ́n ti ṣe àlàyé àwọn àbùkù àtàlẹ́kù tó wara ọ̀nà táwọn àdìtì gbà wá láwọn àdìtì tí ó bá wà sahih so níbẹ̀ yẹn yọ́n mọ̀ sọ pé. أخبرني سمعت قال لي محمد بن إسماعيل البخاري lọ́pọ̀lọpọ̀ yóò ní Bukhari sọ fún mi nípa àdìsí báyìí Bukhari sọ fún mi nípa àdìsí báyìí ó lè jẹ́ pé bẹ́ẹ̀ náà ló ti wá. mo bí léèrè nípa àdìsí báyìí ó sì dáhùn ìfẹ́ dọ̀rí fún mo bí léèrè nípa àdìsí báyìí ó ní sọ̀hí. ètò pé sọ̀hí yẹn kì í ṣe dandan kó àánú sọ̀hí rẹ o torí gẹ́gẹ́ bá ti ṣàlàyé ó tẹ̀sà sọ̀hí rẹ nínú àwọn àìníyà àdìsí tó wà lọ́dọ̀ rẹ̀ alimami bukhari wọn sọ pé àdéhùn ilẹ ẹsì ti mà pé sí imami bukhari rahimahullah tó bá ń sọ pé àdéhùn kan lẹ ó tó àbí ó tó ó tó gẹ́gẹ́ bíi kí alimami ibn hazm rahimahullah kó sọ pé àdéhùn kan sahih ni ó tó àbí ó tó wàlá ó tó tó yé wa <laughs> yaani tí imami bukhari bá ní àdéhùn kan da'if ni ó tó àbí ó tó ó tó tó ń ti wí pé ó ṣeé ṣe kí Imam Bukhari ó pe àdéhùn kan da'if káwọn kan pè ní hasan sẹ́mọ̀ yìí pé àwọn condition ti Bukhari ó le ju condition ti lọ ó ṣeé ṣe kó pe àdéhùn kan ní sahih ó ṣeé ṣe kó pe àdéhùn kan da'if kẹlòmíì ó pè ní hasan li ghairi ṣùgbọ́n bó ti jẹ́ pé Imam Ibn Hazm tó bá gbé àdìsí kan sahih ni eyín ti parí ẹ̀kẹ́ láfi dì mú pé yẹ sahih ni kí ló dé tó fi sahih Ibn tó yé wa nítorí pé Ibn Hazm rahimahullah à tí ọba gun bàbá ń gbà mí àdéhìí mi wà nù mùsùlùmí wọn ni dọ̀ọ́yì tó yé wa tó wá sọ pé àdéhìí kan fọ níbì kan ó sọ pé òun ti ẹ̀mọ́ta ní jẹ́nẹ̀ta ìgan wọn ọ̀mọ́ rí mẹ́tíhóòlù mẹ́tíhóòlù báwo ó ti di ìmáàmù tó ṣe síra tó náà sì gbà títí mi wá gbọ́nà ọ̀dọ́ rẹ̀ ó ní mẹ́tíhóòlù. ẹ̀ńtọ́rọ̀ wọn sọ pé tá a bá rí Ibn Hazm tó bá tilẹ̀ kí àdìsí kan sọ yìí ẹ sáà ti fi yín páyé ẹ̀gẹ́ ibi dínú ẹni tí ó sọ pé bọ̀ ayé fò ní áà yóò múra torí ẹ̀ alimami Bukhari wọn ní àdìsí yìí bọ̀ ayé fò ní o nínú fiqh tó wà nínú àdìsí yìí ó ní wípé ǹjẹ́ tí abájú sàlùwà látàwọn afọwọ́ sàlùwà láwọ́ sẹ́kù àbí ọbàjẹ́ ìyapọ̀ ẹnu láàrin àwọn olùkọ́ apá kan nínú wọn àwọn náà ni alimami shafi'i rahimahullahu ta'ala nínú ọ̀kan nínú àwọn riwayat nínú ọ̀kan nínú àwọn àkọwálù imam shafi'i wọ́n ní tẹ́ bá fọwọ́ kan obìnrin tọ́tọ́ sí yín láti fẹ́ tẹ́ bá fọwọ́ kan obìnrin kan tọ́tọ́ sí yín láti fẹ́ àbí ìyàwó yín lẹ́yìn ìgbà tẹ́ ti sàlùwàlá gbogbo fọwọ́ kan pátá yẹn ni pé kò bá torí nǹkan kan kò àmọ́ ti jẹ́ torí nǹkan kan. àlùwàlá yín dàrú eléyẹn ọjọ́ kan nínú àwọn ọ̀rọ̀ imam shafiri gbogbo obìnrin tọ́tọ́ sí ọ láti fẹ́ ẹni kékeré ṣe màmí èèyàn kìí kìí sẹ̀gbọ́n èèyàn kìí kìí bàbá kìí ìyá tí wọ́n jọ wá fún wa lọ́mú kan náà sì wa lọ́mú kìí sì ṣe ọmọ ìyá ìyàwó wa tá a nílé bó tilẹ̀ jẹ́ pé ìdí ìwọ tiẹ̀ títí gbà kan yìí. so tí ọjọ́ kan nínú àwọn tó lọ ń ṣe lé ìwọ̀ fún wa láti fẹ́ wọ́n ní gbogbo ọwọ́ tó bá fi kàn bá àlọ́ aláàrẹ̀ dá o. ìtura ìlú ti jẹ́ pé kò sí àmọ́ bá a ti lè sàlùwàlá tá a lè ṣe tọ̀wáàfù tí tọ̀wáàfù yẹn tí ó lálàáfíà lọ́dọ̀ ìmáàmù Ṣàfi'í. nítorí pé tó máa ń ṣe tọ̀wáàfù ọkùnrin wájú obìnrin lẹ́yìn rẹ̀ obìnrin lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ obìnrin lọ́tún àtòsí rẹ̀ ṣòfò ló ti fẹ́ ṣe tó o bá kọlu obìnrin obìnrin ọkọlù ọ tó tó bá ti fọwọ́ kàn àlùhàlà rẹ̀ bàjẹ́ tọwọ́ àfòsí ní lálàáfíà láìsàlùhàlà kó láti wá fẹ́ ṣe tọwọ́ àfò ilé ìjọ ọ̀rọ̀ ìmáàmù Ṣáfi'í wọ́n tún wá lọ́rọ̀ mi ọ̀rọ̀ yẹn ni pé gbogbo bí pátákà fà kò bá jẹ́ pé ọ̀fọ̀ kan torí ìkẹ́ ọfọ kan torí àánú àlùwàlá rẹ̀ dàrú bí ìmọ̀ mẹ́yìn bí ọmọ èèyàn wọ́n ti lálùwàlá dàrú torí pé àyà sọ pé awolá mẹsùtùmù nìta awolá mẹsùtùmù nìta wọ́n ní awolá mẹsùtùmù yẹn táwọn afáàmì tí wọ́n fi ń tẹ̀lé pé ìtumọ̀ rẹ̀ ni pé abẹ bóbìnrin lò pọ̀ kí ti pé abẹ fọwọ́ kan obìnrin wọ́n ní pẹ̀rọ àmì tuntun wá tọ́jẹ́ mùtàwá síra nípa àyà yìí ń ṣàlàyé àyà yẹn ìrọ àmì sọ wípé awùlà mẹsùnmù nìta awùlà mẹsùnmù nìta abẹ fọwọ́ kan obìnrin awùlà mẹsùnmù nìta abẹ́yìn àtòbìnrin fara kanra yín ìnìlá mẹsùn torí fàáhálà fàáhálà fi lókàtí làrọ̀bìyà tẹ̀kítọ́dé àlùmùsàràkà so ife láàmẹ́tún ẹ fọwọ́ àwọn náà fọwọ́ kàn wípé ètí àwọn àpá kan tí wọ́n fi ń túmọ̀ rẹ̀ pé ìbálòpọ̀ ni wípé tẹ̀síìrì rẹ̀ wà nù kìrọ̀ àmì àsìmọ̀ pé nù àwọn àǹfààní àwọn kìrọ̀ àti mùtẹ̀wàtìrà tó bá wà lórí àyà kanu wípé máa ń ṣe tẹ̀síìrì nǹkan tá a gbọ́ yé nínú kìrọ̀ àkàn torí ẹ̀ náà sọ pé nígbà tó ti wá nù kìrọ̀ àmì pé àwọn làmásùmù nìta àti pé làmásùm kò lè túmọ̀ sí nǹkan mí ju kíni lọ fífọwọ́ kàn lọ. wọ́n ní ẹ̀rí tàwọn nù wípé gbogbo ẹni tó bá ti fọwọ́ kan obìnrin kọ́ àlùwàlá rẹ̀ bàjẹ́. tọ́ ṣe bá wo àwọn fuqaha omi gẹ́gẹ́ bí àwọn hànàfíyà àwọn sọ pé àlùwàlá ò bàjẹ́ o nítorí pé ọ̀fọ́ kan obìnrin àlùwàlá ò bàjẹ́ nítorí awolá mẹ́tùmù nìsá tó lọ́n bá ń sọ ń bẹ̀ jù mẹ́rin ìbóbìnrin ló pọ̀ ni a ti rí nínú ọ̀rọ̀ Ibn Abbas radiyallahu anhuma ó ní ọlọ́run bá wa nínú al gbogbo ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ ìbóbìnrin lò pọ̀ ẹ̀ ní ríbi kan tọ́nà ti lo wẹ́ẹ̀dì tó túmọ̀ sí directly gbogbo àwọn wẹ́ẹ̀dì tọ́nà wọn bá lò nípa rẹ̀ ó ń fi hàn pé kí ni àwọn wẹ́ẹ̀dì tó yẹ pé nígbà tí èèyàn ń lo wẹ́ẹ̀dì tó dìnnà ni nítorí pé ó yẹ kí èèyàn jẹ́ pé ọlọ́run kọ́ wa ká ní tìjú laqad afḍā baʿḍukum ilā baʿḍ nisā'ukum ḥarthun lakum fa'tū ḥarthakum أن شئتم أن لباس لكم وأنتم لباس لهم tọ gbogbo irú àwọn wẹ́ẹ̀dì yẹn ọlọ́run bá fi ń ṣe àpèjúwe fún wa pé ìbálòpọ̀ ṣùgbọ́n wọn sọ plainly torí ẹni Ibn Abbas sọ pé abẹ́hìmú máa abẹ́hàmàlá abẹ́hìmú máa abẹ́hàmàlá gbogbo tó lọ́n gbé pamọ́ yìí náà gbé pamọ́ torí àwọn olóòmùsùn nìta wọ́n túmọ̀ rẹ̀ pé jùmọ̀ ẹ̀ láti yàmá níbẹ̀rẹ̀ àyà yẹn ọlọ́run ti sàlàyé tọ́jú má lò àlá wọ́n ti parí rẹ̀ ní tí wọ́n ń sọ̀rọ̀ ntí máa bí ìwẹ̀ wọ́n ń sọ̀rọ̀ ntí máa bí ìwẹ̀ ló bí ọ̀rọ̀ pé tẹ́ bá fọwọ́ tẹ́ bá fara kanra pẹ̀lú bẹ̀. ṣùgbọ́n kira àwòlà máa tún àwọn olùmọ̀mí ni fẹ̀yẹ́ mahmulatun ala làmẹ́tún làmẹ́tún tẹ̀yìn lóyún ìtumọ̀ rẹ̀ náà tún ní làmẹ́tún ìpè fífọwọ́ kàn sẹ́yìn ìwé ìtumọ̀ rẹ̀ ní bíbá rẹ̀ ní lòpọ̀ tó wà nù kíra mi sẹ́wọ̀n káwọn náà gbé síra wọn ni tó gbígbé ti yín ọ̀tọ̀ ju gbígbé ti wa lọ. tọ́ sẹ́bà wa wò wò bẹ́ẹ̀ náà ni mama ahmed òun náà sọ ìpè fífọwọ́ kan obìnrin kọ́ ọ̀bàlù alájẹ́. tó ṣùgbọ́n lọ́dọ̀ imam malik rahimahullah àwọn sọ ìpè fífọwọ́ kan obìnrin nígbà táwọn ẹ̀rí ẹ̀rí kan ní nìsín wọ́n sọ yìí pé ànábì kíìsì obìnrin kọ̀ lọ tún ó kíìsì ìyàwó rẹ̀ kò tún àlọ́ aláṣẹ. so àyà kúránì ó sì fi hàn wá sẹ́nu pé on the same line ni àyà yẹn wà pẹ̀lú hadithi wípé ìjọba wọn bá ń sọ ń bẹ̀ yẹn òní bí bóbìnrin lò pọ̀. ìmáàmù Ṣáfi'í òun lò ó fún ife fífọwọ́ kan obìnrin. àwọn Màlíkì àwọn sọ pé tẹ bá wọ àyà yẹn ẹ̀rí kí wọ́n ṣe fanfa nípa àtúmọ̀ rẹ̀ àwọn àdìsí kan náà tó sọ pé fífọwọ́ kún obìnrin kò bá lọ aláṣẹ bó tilẹ̀ jẹ́ kí wọ́n sì ya pẹnu nípa sọ́fẹsẹ̀ rìn lẹ̀ àbí òfẹsẹ̀ rìn lẹ̀ táwọn nípa àlàyé wa ń bẹ kí náà àlàyé yẹn mú wa wọ́n ní tí èèyàn bá fọwọ́ kún obìnrin nítorí pé ẹ̀mí rẹ̀ ní kó ń fẹ́ jẹ gbádùn ọwọ́ á jẹ gbádùn àlọ́ alábàdì tọ́ ọ fọwọ́ kún obìnrin pẹ̀lú ẹ̀mí kó n fẹ́ jẹ gbádùn kò sì rí gbádùn náà àlùwàlá tún bàjẹ́. ọkọ wọ́pọ̀bìnrin kò sì dàníyàn kó n fẹ́ jẹ gbádùn ṣùgbọ́n rí gbádùn àlùwàlá bàjẹ́. ọkọ wọ́pọ̀bìnrin kò dàníyàn kó n fẹ́ jẹ gbádùn kò sì rí gbádùn àlùwàlá bàjẹ́. ọjọ́ orí ti mélòó? àyọ̀ àpáyọ̀ ọlọ́mbi. ATM afẹ́ lọ gbowó fa tí wọ́n rọra tò sẹ́mi pé kò sí pé ọkùnrin lọ́tọ̀ obìnrin lọ́tọ̀ fa wọ́n mọ̀ wá fún mọ́ra wọn gbà mí níbo làlọ́ aláwọ̀ àmọ́ tabasi wẹ́ pé màlìkíyà lẹ́yìn fa tòtò bá pé màlìkíyà bá ní ẹgbẹ́ sórí skéèlì báyìí so ẹ ó tó lẹ́yìn òbí ẹ wá fara kanra pẹ̀lú ẹ̀mí pé ọ̀fẹ́ jẹ gbádùn orí gbádùn àlọ́ aládàrú àbí ọ̀dàrú ìyẹn sì tún jọ dàrú ẹ̀tọ́rí pé ọ̀tọ̀ ní ọkàn fọwọ́ kan báyìí ẹ̀yẹ wá tún dì mọ́ra àwọn olùdíje ọ̀fẹ́ wọ mọ́ọ̀lù ẹ̀ sẹ́wọ̀n pé ẹlòmíì dé débi táwọn obìnrin náà ti àjàjà àti dúró látẹ̀ kan mọ́tò ọ̀wà fa tẹ̀wọ̀kẹ́ lomi déédéé bi tí àwọn obìnrin péjọ sí ní àwọn alọ́wọ́ ọbẹ̀ pé ah, àti wọ́n mọ́tò lónìí má sọ̀rọ̀ kìnnìkì lórí rọ́. inna lillahi wa inna ilayhi raji'un ah, àwọn ọ̀daràn pọ̀ láyé. àbẹ́lòmíì tága bá ti pé àwọn èèyàn ti jókòó tán ìjọba sọ ayédèrò tán kówé kò ní tìyẹn pé àyè ti tán àwa fẹ́ dúró ni obìnrin dúró ọkùnrin dúró sá kálukú bá okùn wọn di okùn mú báyìí. dírẹ́bà rọ àtẹ bírèkì sọ́wọ́ àwọn olùdí olóbì sọ́ọ̀rì báwo ọ̀daràn yọ fọlọ́fọ́ yé gbogbo ilé ìyàn payọ̀ lọ jẹ̀mọ́ ìyàn payọ̀ lọ àbí bẹ́ẹ̀ lọ ìdòwú ti lọ ọkọ̀ tí wàá kún tọ́lá àwọn ọkọ̀ ọbẹ̀ ìjàkadì tún ni so àwọn yẹn ti wá jókòó ètò àjòkò kálukú ti jókòó àyè ti pé o obìnrin kan wá wà ńlẹ̀ kó wá rọ́ náà tó náà fi lọ́kọ́ wọ́n wá lápù rẹ̀ ah, inna lillahi wa inna ilayhi ọlọ́gbọ́n àwọn ọ̀daràn kiri dúró àwọn àbòrò obìn olóbìn ọwọ́ aláàbò yìí sọmọ wọ́n fa òun náà wàá jókòó bí òpònú nítorí tán táìkì bàbá táìkì bàbá thank you báwo ilé ìfihàn wa pé ẹja páyọ ọlọ́njẹ́ máa gbogbo ní ọ̀dà wọlá ìkọ̀dà sẹ́rí inú aburú kíyàn máa gbé ibi tí wọ́n máa ti ń dárú ẹ̀sẹ̀ yẹn ó ní kí ọkàn èèyàn á máa kọtọ lọ èèyàn oníyé máa rí ìrìkúri tó fi máa ń pè kí á ló lé ayé rọrùn gbogbo òfin tẹ́ ń ká yẹn lọ you see eh, last time tí a lọ sí ibi báyìí tí ẹ̀yìn tẹ̀ ti kún mọ́tò mo tẹ̀ fi ti obìnrin kan mo ní ojú kun lórí ẹsẹ̀ mi kí ló dẹ̀ burú bẹ́ẹ̀. àwọn tóbi la àwọn tóbi la wàláì tí ẹ bá ti ń rí ìrìkúrì pọ̀ òfin ọlọ́run ọbọ̀ mọ àrùn létí rẹ̀ ni ìyẹn náà ní mẹ́gbà tí ó tọ̀ dára àwọn tóbi la tó ń torí de eléyìí báyìí ọlọ́run bá kó dàkún kó tún wa sí kó sànù akọ́bá tún orílẹ̀-èdè wa sí. so nítorí pé àwọn kan mi ti ń ṣẹlẹ̀ wàláhì ó tó kíbinú ọlọ́run ti sọ̀kalẹ̀ ńgbà mi àmọ́ àánú ọlọ́run àti ayé pé ọmọlẹ́yìn ànábì tá à ń jẹ ìjà màlà tí ya kálukú fún wa kọpa náà ayé ń jẹ. tí bá ti fọwọ́ kun obìnrin ẹ̀rí wọn lẹ́rí yẹn wọn náà sọ pé kò ní bàjẹ́ ẹ̀rí tí wọn náà lẹ́rí yẹn àdìsí ọ̀fẹ́fẹ́ rìn lẹ̀ ṣùgbọ́n a ti mọ̀ yìí pé àdàmù dalilin mu'ayyanin la yastalzimu àdàmù madlulin mu'ayyanin fi sharia bí ẹ̀rí kan pàtó ọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀ kò túmọ̀ sí pé òfin tó mú àwọn àlè rí ń bòmí náà lè inú àyà alukurani àyà alukurani yẹn ó gbè fún àwọn ẹni tó sọ pé kọ́ bàlù alájẹ ju àwọn ẹni tó sọ kọ́ bàlù alájẹ lọ torí di eléyìí fífọwọ́ kóbìnrin kò bàlùwàlá jẹ́ lẹ́yìn ìgbà tó ti tàlùwàlá pàápàá jùlọ gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadithi Aisha radiyallahu anha wípé ó máa ń sùn níwájú bíi tánàbí sallallahu alayhi wa sallam tí wọ́n ti ń kírun tánàbí sallallahu alayhi wa sallam bá bẹ̀rẹ̀ sí ní kírun tí wọ́n ń lọ sí forí kanlẹ̀ wọ́n yìn lè kanna pé kò gbé ẹsẹ̀ rẹ̀ kó omi táwọn fi orí kan tẹ̀lé pé yàrá ànábi sọlá àti náà ọ̀fẹ́ pọ̀ Allahu akbar ìyẹn wo àwọn ẹwà àwọn yàrá tiwa lónìí lẹ́yìn tí a bá gbé bẹ́ẹ̀dì síbẹ̀ tán a tún ra ìkọ́ bọ́ọ̀dù dressing mirror ààyè tẹlifíṣàn ààyè kìnnìkan gbogbo kátàkátà a yàrá yẹn fún mo fẹ́ lé fa ẹwà dúró ń tẹ́ ti gbé bẹ́ẹ̀ ṣùgbọ́n yàrá ti anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹ wo bó ti fẹ̀ tó wọ́n fẹ̀ débi pé sanabi báńkì wọn ò ní rí bí forí kalẹ̀ sí àbúkọ́ wọn sọ fẹ́ni tó sùn pé kó gbẹ́sẹ̀ kú àwọn olùmọ̀ràn sọ pé ẹsẹ̀ tí àyíṣà tó gbé síbi àlùkíbìlà sanabi ń fọwọ́ kan gbogbo gbà pé gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ ṣé ọwọ́ kan obìnrin àbí ọ̀kan gbogbo yẹn sọ pé ẹgbàáwọ ọ̀rọ̀ eléyìí ń fẹsẹ̀ ẹni lẹ ṣé àásì máa kírun pẹ̀lú àlùwàlá ni àbí pẹ̀lú àìlálùwàlá tó bá ti pé fífọwọ́ kọ obìnrin bá máa bá àlùwàlá jẹ ni ọyẹ kánàbí ò ti járun ojoojúmọ́ wọn sì máa ṣe bẹ́ẹ̀ torí yàrá ńgbà wọn bá ti wà ń yàrá àìsà bó ṣe fẹ́ náà nìkan dájú pé yàrá ẹlòmínà fẹ́ ju tiẹ̀ lọ. subhanallah sọ eléyìí fi hàn wá pé àwọn ẹni tó sọ pé fífọwọ́ kan ليس ناقضا من نواقض الوضوء ọ̀rọ̀ wọn arjah wà afa pé fífọwọ́ ara rẹ̀ ọwọ́ kan fífara ara rẹ̀ kìí sùn ló máa ń bàlù alájẹ ọ̀rọ̀ wọn àwọn tí wọ́n sọ pé fífi ara kan obìnrin gangan fúnra ara a máa bàlù alájẹ ọ̀rọ̀ wọn ní òun ló múni sọ́ra jù òun ló sì lè múni nífọ̀kànbalẹ̀ sẹ́sìn tá à ń ṣe jù nítorí pé ẹni tó sọ yìí pé tó bá ti fi ọwọ́ kan obìnrin àlùwàlá rẹ̀ bàjẹ́ wàá tún lọ tún àlùwàlá ṣe lọ́nà tó fi jẹ́ wípé àlùwàlá tó kàn rẹ̀ balẹ̀ sí ló fi kírun nítorí pé tí ìyàpẹ́ ló bá ti ṣẹlẹ̀ ẹni pé ọmọ bíyè méjì pé àwọn kan mọ̀ sọ pé tí mo ṣe yìí máa bá àlùwàlá jẹ́ àwọn kan mọ̀ sọ pé kì í bá àlùwàlá jẹ́ àbí òye wa so àmọ́ gbà tó jẹ́ wípé o ti lọ tún àlọ́ aláàrẹ ti ọkàn rẹ jù so ṣùgbọ́n àwọn ètò sọ pé àlọ́ aláàrẹ ọ̀bàjẹ́ àwọn lọ́rọ́ wọn lágbára lọ́tẹ̀wọ̀n jù nípa àwọn ẹ̀rí torí ẹ̀ níta àtàlẹ́sà nípa àlọ́ aláàrẹ ọ̀bàjẹ́ ọ̀fọwọ́ kan obìnrin àlọ́ aláàrẹ ọ̀fọwọ́ ra lẹ́kẹ̀ àlọ́ aláàrẹ bá fẹnu kónú àlọ́ aláàrẹ pẹ̀lú mọ́jẹ̀mú kí nǹkan kan jáde ní rẹ̀. tó bá fọwọ́ kàn án tí mm. màdí jáde àlùwàlá rẹ̀ bàjẹ́ kí ẹsẹ̀ nítorí pé ọ fọwọ́ kàn àmọ́ nítorí màdí. tó eléyìí ni ètò àfihàn lọ. ìpè fífọwọ́ kan obìnrin fúnra ara rẹ̀ kọ́ ni máa ń bá àlùwàlá jẹ́ nítorí àwọn ẹ̀rí ìbáyìí torí kí ẹ̀yin ti mọ̀ fún àdùbísọ̀ lọ́wọ́ àdùbísọ̀lá bó ti wá nù hadith ummul mu'minin Aisha radiyallahu anha níbi àwẹ̀. ìgbà àdùbísọ̀ lọ́wọ́ àdùbísọ̀lá máa ń fẹnu kónú pẹ̀lú àwọn ìyá pẹ̀lú ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ nígbà tí ń gbààwẹ̀ tọ̀ ìyàsẹ́ni kan ṣe pé àjẹpá ah, àwọn náà gbà tálẹ́ ní tó lè sọ́ra rẹ̀ nípa àfẹ́ obìnrin nínú yín bí ànábì sallallahu alaihi wasallam kò sí ṣèlú kan níbi sọ̀rọ̀ àti ìlànà kunu pẹ̀lú obìnrin kò gbé kí màdé yọ̀ jáde èyí sì máa ń gbé ọwọ́ fún ìyàwó rẹ̀ fún pákéèké ó fún àtíkè ó ti tù ara tọba afọ kankọ tẹ̀lé pé yàtọ̀ ń bẹ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó lè sọ́ra rẹ̀ ju bí ẹlòmíì ti ṣe lè sọ́ra rẹ̀ lọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé bọ́ọ̀bìtù ó lè fọwọ́ kan obìnrin ó lè fọwọ́ kan obìnrin ẹ̀ rí i pé màtánà bisu allah sallam fọ́ ká ìjà gbẹ́sẹ̀ kò mẹ́ gbẹ́sẹ̀ kò mẹ́ nǹkan kan ò ní ṣẹlẹ̀ mo rò pé ó yé tí o bá fọwọ́ kan ìyàwó rẹ pé gbẹ́sẹ̀ kò mẹ́ so orí ẹsẹ̀ orí tó ṣe tìmùtìmù bíi fùtùfùtù so lọ́mọ àwọn pẹ́sẹ̀ tiẹ̀ sì wá ẹsẹ̀ tiẹ̀ tó lè pọ̀ jọra wọn lọ́ba bẹ̀rẹ̀ sí ronú nǹkan mi lọ́ba ìpàlù wà lábẹ́rẹ̀ sí ní gbọ́dọ̀ àti já lórí ìrun so nítorí de eléyìí ni pé sára nǹkan ti lè jáde ni àlọ́ ọ̀fọwọ́ kan bí ìbá ṣe torí o tó jáde sẹ́mọ̀ pé tó bá jẹ́ pé eléyìí ni wọ́n ń pè ní bọ́ọ̀bì tún ní àbọ̀bì òun là mí tó ti pé a lè rí sàmì sí gbogbo ibikíbi tá a bá ti rí àmọ́ tó bá kọ́kọ́ ní tí ọba jẹ́ torí ìgbádùn tó ọba rí ìgbádùn kí ni kí ni bọ́ọ̀bì tún gbádùn àjẹ́ pé tíyàn bá wo obìnrin náà yẹ ká lù àlọ́ bàjẹ́ mo rò pé yé yín ìgbà tí màmú Málíkì sọ pé tó ọba fọwọ́ kan obìnrin pẹ̀lú ẹ̀mí kó ọ fẹ́ jẹ gbádùn àlọ́ alábàjẹ́ tó o bá rí gbádùn àbó ò rí gbádùn àmọ́ tó o bá fọwọ́ kàn pẹ̀lú ẹ̀mí pọ̀ fẹ́ jẹ gbádùn tí gbádùn wá àlọ́ alábàjẹ́ ọ fọwọ́ kàn pẹ̀lú ẹ̀mí pọ̀ fẹ́ jẹ gbádùn ìgbádùn ọ̀wá àlọ́ alọ́bàjẹ́ tó àwọn abìmọ̀ malik pé kí láàfin máa dá ìgbádùn yẹn mọ̀ pa àti ó ti wá àbí ò ti wà láyé ń bọ́bì kò sí dá lè fi mọ̀ so a ti mọ̀ pé inú òfin ti wá al-ahkamu la tubna la tubna ala ma wọn kì í mọ òfin lórí nǹkan tí ò ṣe é dámà tó ṣùgbọ́n nǹkan jáde ó ṣe dámà àbí ó ṣe dámà ó ṣe dámà ó lè má mọ̀ at that very time tí nǹkan yẹn jáde but tọ́ba yá táìpọ̀ ọlọ́tọ̀ lẹ́yìn ìgbà tó kírun tán ọlọ́tọ̀ ó ti pẹ́ sígbà tó kírun ọba rí i pé ṣòkòtò ti dorí sí mi fa òkèlè yóò ṣe yọ bọ́ọ̀nù yọ sábà irun tó ti kí ń kọ́ yóò kí àánà ọ̀wà so eléyìí ni níta máa lò lágbọn bíbá ẹ nípa pé fífọwọ́ kun obìnrin gangan fúnra ara rẹ̀ kìí sòun ló máa ń bá lò alájẹ ẹ̀rí tẹ́ bá wá lo òfin ru eléyìí báyìí á ìrọ̀rùn tún wà fún yàn nípa pé nìsín ọ́fẹ́ ṣe tọ́wà ó ti sàlù aláàrẹ̀ torí pé nínú ṣọ́ọ̀tù sàhátì tọ̀wá ọ̀pọ̀ hàn ọ̀lọ̀ sàlù alá kí tọ̀wá fúru ó lè bàdà ó ti wá sàlù aláàrẹ̀ ọwọ́ àwọn ibi tó ti ṣe tọ̀wá ó ṣe tọ̀wá obìnrin kọlu ẹ wọn náà kọlu obìnrin not deliberately o wọn ti ọ wọn náà o ti dà gẹ́gẹ́ bí ìyá adìẹ tó ti pátẹ́gùn gbé àbí òye kìí ṣe pé wọ́n lọ́wọ́ á máa tọ́bi torí àwọn ọ̀daràn kan wà olùfisà wàláhì sẹ́rí nǹkan kan nínú òfin nínú police islamic political science wọ́n ń pè ní wáàzì ọ̀hún dìní wáàzì ọ̀hún dìní gbogbo wa gbọ́dọ̀ máa wà o wọ́n ń pè ní wáṣíùn dì ní akánilọ́wọ́so akánilọ́wọ́so tí èmu ní sẹlọ́n tí ń bẹ nù ọkàn nǹkan yẹn tí ó bá fún yàn ọ̀daràn lásán lọ́pọ̀lọpọ̀ jẹ ẹ wo kàábà àbí tọ ti lọ àmọ́ àníyàn rẹ̀ ní kíkọ́ lọ fara nura pẹ̀lú àwọn obìnrin olóbi. so yàrá ṣe subhanallah alhamdulilah wa la ilaha illallah allahu akbar wa la hawla wa la quwwata illa billah subhanallah alhamdulilah yọ ma wá tó àwọn obìnrin lẹ́yìn àbí òye tó gbogbo táwọn ọgbà lọ wà mọ yọ tí ọmọ wọn fara nura pẹ̀lú àwọn obìnrin olóbi náà wà ká sókè pé mo sọ̀rẹ́ndà wọ́n ti mí ni ó mo sọ̀rẹ́ndà àwọn obìnrin dáa. 帮我加来些话。